ẹ káàbọ̀ padà èèyàn ara dé láti abala ìmọ̀ràn ìlera mo lérò pé gbogbo nǹkan tí dókítà ti bá wa sọ pátápátá òun ni ẹ ti gbámú tẹ̀sí ti fi sí ọwọ́ àlàáfíà yín bẹ́ẹ̀ mi ṣe mọ̀ ń sọ ní gbogbo ìgbà ẹ rí i dájú wípé ẹ̀sà bólógùn ṣe sọ wípé kẹsà torí àlàáfíà wa gangan ni ọ̀rọ̀ ìlera ni ó ṣe kókó ìgbà tá a bá wà lálàáfíà sí ara wa pé òun la lè sá sókè la lè sá sódò ìgbà náà la lè gbé bọ́dì àti tó gbẹ̀yìn ètò iyùn àbàlà bó ṣe ń lọ pẹ̀lú àlejò wátàlà àlejò wa ṣe mọ̀ pé gbogbo ọjọ́ Jímọ̀ olóyin la máa ń gbé àwọn eléré wá bóyá olórin ni wọ́n ní àbí eléré orí ìtàgé àmọ́ lónìí ìtàlà gbé wa ẹ wò tẹ́ bá ń gbọ́ wípé ẹja ńlá òun gangan ni àwọ̀ wa gbé lónìí olórin wa náà ti wà nílé agbára tí orúkọ wọn jẹ́ Gbénga Adéyínká tí wọ́n jẹ́ olórin ẹ̀mí ẹ mọ́ bá wa kálọ akójúmọ́ àlejò wa akójúmọ́ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ah kódà ìgbà tí wọ́n tiẹ̀ wọlé agbára mo wò pé hmm. ah kí ló dé goosebumps àwa nìkan tán goosebumps ah inú wa dùn láti nìyín lórí ètò ẹ ṣeun kọ yín ni a mọ̀ torí ẹ ti wà ní orí ètò káwọn olólùfẹ́ yín kí wọ́n lè bá mọ ẹni tó ti wà lórí ètò ó kọ̀ náà gíjẹ̀ wo tiẹ̀ ni wọ́n mọ̀ yín sí. orúkọ tèmi gangan ni Gbẹ́ngà Adéyínká hmm, hmm. and um, àwọn tèmi máa ń pè mí ní skifu. skifu Gbẹ̀ngà Adéyínká àti Skifu bó ni mo rí pé kí ni ìwò papọ̀ bó ni ó ṣe jẹ́rò owó kọ̀nà gíjẹ tí wọ́n ń pè yín nù. ìgbà táwọn skul gbà yẹn ni hostel mi gbé so hmm. mo mo máa ń ṣe máa ń kọrin gbà yẹn náà mo dẹ̀ máa ń gbá bọ́ọ̀ gan mo dẹ̀ máa ń ṣe all these um, both field events and track events a máa ń sáré ìkànnà àwọn junior mi ló kàn fún mi lórúkọ ńgbà yẹn pé ah ẹ mọ gbogbo nǹkan báyìí ṣe òkè a máa máa pè yín skillful. Hmm, oh. wípé ẹ ní àwọn nǹkan tó pọ̀ ní. tí wọ́n lè ṣe àwọn náà ń gbá bọ́ọ̀lù àwọn náà ń sáré àwọn náà ń kọrin ṣé ń lùlù náà. mò ń lùlù náà. kódà ẹ máa mọ náà dá. wọ́n tún mọ jójó. wọ́n tún àwọn àyà ó skillful ó skillful tó tọ́ ẹ ní àwọn nǹkan. tí wọ́n ó pọ̀ ó lè abalajọ ń kọ́kọ́ wọlé mọ̀ pé ah wọ́n skillful tó tọ́. já ńlá tẹ̀ làwọn hmm. wá gbé náà. bẹ́ẹ̀ táwọn wá ní ká máa sọ̀rọ̀ pé tọ̀ ẹ ti bẹ̀rẹ̀ orin yìí àbíká sọ pé kìgbà tẹ́ ẹ ti kọ́kọ́ mọ̀ pé ah, ọmọ ẹ̀ ní nǹkan ní nǹkan tálẹ́ǹtì náà pé ó ti máa tó àtìgbà wo. Eh, ìgbà tí mo wà ní mo wà ní jss two mile hmm. àti akọrin ìwé láti bẹ̀rẹ̀ hmm. láti bẹ̀rẹ̀ sí í ṣe gbogbo nǹkan tá à ń ṣe yìí and ìwà tó kàn yà so mo wá lọ bá ọ̀rẹ́ mi kan mo kàn béèrè pé mo fẹ́ máa tẹ̀lé olórin jáde at least kémi náà lè bá mọ̀ sí hmm. so ó wá ní kí n wá so aṣáàlọ mo lọ bá ó mú mi lọ bá ọ̀gá mi yẹn lọ́jọ́ náà lọ́hùn as in um, the heart of God ministry Tolúwa ni mm-hmm. gospel singer ẹni tó kọ́ mi níṣẹ́ orin gangan mm-hmm. Iléṣà làwọn wà so ó wá mú mi lọ bá wọn so mo ṣe bẹ̀rẹ̀ sí tẹ̀lé wọn ni. ìyẹn láti JSS two. láti JSS two. ìgbà kàtẹ́ tó di wípé àmọ́ obìnrin látàrí JSS two tẹ́ mẹ́nu bà lèmi ṣe fẹ́ béèrè pé àwọn iléèwé wo gan tiẹ̀ ni ẹ lọ mhm. láti alákọ̀ọ́bẹ̀rẹ̀. ẹ alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi ọdẹ òun lèmi ti bẹ̀rẹ̀ hmm. ní mustard seed nostrum primary school so láti bẹ̀ mo lọ sí CAC e primary school kó tó wá di pé iṣẹ́ gbé àwọn òbí mi kúrò ní ọdẹ òun ó gbé wọn wá sí Iléṣà. Mm Hmm. so ibi tí mo ti ṣe common entrance mi gangan brilliant star nostrum primary school so bó ṣe rí nẹ. ṣé eh, ọmọ ọdẹ òmu ni. Eh, no ọdẹ òmu làwọn akọ́ gbé dàgbà hmm. ọmọ Iléṣà gangan ni bàbá mi. Hmm. orí orí gbé wọn padà lọlé. ìjẹsà lérè. àwọn àtàwọn ajé kékeré tó pé ah, ìjẹsà ní èrè. àyà eh, ó pọ̀ ìjẹsà ní èrè nǹkan kan náà ni ó sà ti yé wọn. kò papọ̀ yàrá lé ẹyin mọ̀ pé tèmi bá sọ correct ni confam ni ẹ mọ̀ check ẹ e. ẹhẹ́n ìgbà tẹ́sán ẹ dọ́pẹ́ ẹ ṣe common entrance báwa ni JSS one JSS. Iléṣà náà ni mo ti lọ sí um, ilé ẹ̀kọ́ gíga ní Hope Grammar School ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ so ìgbà tí mo parí ní Hope Grammar School so iṣẹ́ orin yìí náà ni bàbá mi ò fọwọ́ sí hmm. láti hmm. jẹ́ pé kí n máa jáde hmm. tẹ̀lé olórin kí n máa kọrin so ọ̀dọ́ náà kéré ní JSS two. wọ́n á wò pé kí làwọn lè ṣe wá ní kí n lọ sí hostel pé tí máa wà lọ́stel tẹ̀lé jáde tó jẹ́ pé àwọn ilé tó wà nínú ọgbà léwu mm. lẹ́mọ̀ hmm. so mo wá lọ síbẹ̀ Federal Science and Technical College Iléṣà nìyẹn wà so hmm. ibẹ̀ la wà títí tá a fi ṣetán ní twenty oh ten ss hmm. three. Hmm, technical school mi lọ mẹ. Oh, ilé ìwé gbogbo níṣe tó yẹ kó wọ́n ti máa kọ́yàn ní oh, iṣẹ́ ọwọ́. nígbà tí ẹ wá tẹ́wá tẹ̀ sọ pé kàkà gbogbo ìgbà tí ẹ ti bẹ̀rẹ̀ yìí pé kàkà ní méní méjì yóò tó bí ọdún mélòó tó jẹ́ wípé ẹ ti bẹ̀rẹ̀ tó jẹ́ pé ẹ ti rò pé orin yìí mo ti ṣe lójú pálí. ìgbà tèmi ń tẹ́ lọ́gàá ẹ̀ hmm ó jẹ́ bíi twenty oh four ngbà yẹn mm. bọ̀ ìgbà tèmi gangan dá dúró tí mo wò pé àsìkò ti tó láti dá dúró àti ń lọ bí ọdún márùn-ún báyìí. Ah, mm. ọdún márùn nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ rà gbọ́ ah. ọdún márùn náà ó kò sọjọ́ ah, kéèké ọmọ tó bí ngbà náà ti fẹ́ sí wẹ́ni. bẹ́ẹ̀ yóò ti mọ múra lé ọkọ báyìí ọdún márùn náà kò eh, ṣe kéèké. bẹ́ẹ̀ wà tẹ́yìn sọ ẹ sọ pé bàbá yín ò fọwọ́ sí ngbà náà mo fẹ́ kẹ́ ẹ sọ àwọn ìrìn àjò yẹn pé àwọn tó fọwọ́ sí bó o pé tí bàbá bá sọ pé àìláwọ̀ oníṣẹ́ ìyá ni ó ṣe ẹ̀sẹ̀ eh, mm. kí ló dẹ̀ dé eh, bàbá mi ni pé ọmọ ò kì í lùlù Hmm. ọmọọba ò kì í kọrin hmm. ah, mo dẹ̀ wo pé nǹkan yìí ó ti wà nú téèyàn fẹ́ ṣe hmm. ẹ̀bùn lórin kíkọ ẹ̀ ṣe so tábà ti lọ́ngbà yẹn tábà ti dé so tí ìyá mi bá ti wá bá mi pé ah, mo tún ti lọ pé kí ló ṣẹlẹ̀ báyìí màṣá nìkan bá mi bẹ bàbá mi pé kán má bínú so bàbá mi náà ò ní sọ̀rọ̀ tó bá ti di bí ọwọ́ ìdájí láàárọ̀ kùtùkùtù wọ́n máa fi ẹgbàá jí mi lórí ibùsùn mi but tó bá tún ti di following week náà a tún máa lọ torí nǹkan tó ti wà ní ara wa tá à ṣe náà ni so ìgbà tó yá náà tán wò pé nígbà táwọn dẹ̀ ti fi mí sóstẹ̀ yẹn tí ò bóyá mi ò lè jáde mọ́ wọ́n fọkàn sí pé bóyá mi ò ṣe mọ́ àwa dẹ̀ tún ṣe hmm. so. ìyún ni ẹ pè nínú ibẹ̀ náà. nǹkan inú ni mm, mm, èèyàn mm. lè pa èyàn kò ṣeé ṣe kí wọ́n pa ẹ̀bùn tó bá ti wà ní inú èèyàn nǹkan tí wọ́n ti tó ṣẹlẹ̀ yìí ni mo ṣe fẹ́ lo ọ̀rọ̀ yìí pé àwọn òbí wa wọ́n nílò láti mọ̀ wo kí wọ́n mọ̀ ṣàfojúsùn ọmọ kọ̀ọ̀kan hmm. ṣé mo rí i pé bí ẹ̀yin ṣe wà yìí àwọn wò pé nígbà táwọn ti fi yín sílé ìwé wọn ti dàbí wípé wọ́n ti fi yín sí àkàmọ́ ẹ lè kú nbẹ àmọ́ ògo hmm, ni ògo hmm. ò ṣe dọwọ́ bò bẹ́ẹ̀ni hmm, bẹ́ẹ̀ni olódùmarè kúkú sì mọ ìdí tí ó ṣe fún wọn ní orin yìí láti mọ. ẹ ẹ wá sọ̀rọ̀ kan ẹ sọ pé ńgbà tí bàbá yín sọ pé àwọn ò gbà pé wọ́n sọ pé ọmọ ọba kò kí n lùlù ẹ ẹ jẹ́ kí àárín òkò yé wa dáadáa. ẹ à ìdílé ọba lèmi ti wá. Mm. Hmm. kábíyèsí ah, ah sákì o kábíyèsí o àkì ah, akórí adé akórí adé orí kó bọ́ra akórí mú. ọ̀dà mi ò ní nígbà tí ọdún márùn-ún tẹ wá sọ pé ẹ ti dá dúró tó jẹ́ pé ẹ ti mú iṣẹ́ lójú páálí mm. tẹ̀tí mọ̀ pé tọ̀ nǹkan tí ẹ mọ̀ ṣe lélẹ́yìí tó sì jẹ́ pé ọ̀nà títí orin ẹ̀mí lẹ́yìn mú pọ̀n bó gan ni ìrìn àjò yín ṣe rí hmm. ṣé ṣé mo rí pé wọ́n mọ̀ sọ wípé ọ̀nà kò lè lọ tẹ́rẹ́rẹ́ hmm. ìgbà míì gegele wà ìgbà míì kòtò wà bó ni ìrìn àjò yín ṣe rí ní ọdún márùn-ún yìí. ọlọ́run ni ọlọ́run nìkan ló ń fi nǹkan ràn yàn lọ́rùn hmm. tàbá sọ pé ó rọrùn àsọdùn là ń sọ so kò aṣáàdùpẹ́ lọ́wọ́ ọlọ́run ìrìn àjò yẹn kò lọ bẹ́ẹ̀ Hmm. but ọlọ́run ni ọba tó ń fún ẹ̀dá ṣe hmm. ọjọ́ ti wà tó yẹ pé tá bá jáde tí à ní rí nǹkan mú padà wá sílé tí wọ́n máa wò pé ah ti jáde ó yẹ kẹ́ lè rí nǹkan mú bọ̀ náà at the end of the day tí ò sí nǹkan but àṣà ń tẹ̀síwájú torí nǹkan tí ọlọ́run fi ràn wá ni hmm. so adé ṣe pé olúwa lọ́ọ̀lù pé ó ní ó nàgbà ẹ jẹ́ kí mo wá béèrè báyìí pé ṣé iṣẹ́ mi wà tẹ́ sí sí sí ẹ̀mí mo ṣiṣẹ́ wa mo níṣẹ́ mi tí mo ń ṣe. Mm. Mm. Eh, kémi tó wá béèrè báyìí pé ǹjẹ́ ṣé àwọn mọ̀dámù kan ti wà lápá àbí kan <laughs> torí tó fẹ́ kí n béèrè lọ́bẹ̀ ó torí ìbéèrè wa mm. ìbéèrè wa tó fẹ́ béèrè nọ́mbà one ni pé àwọn ará ilé bó ṣe wà àwọn kan tí wọ́n wípé ah wọ̀dà ìfojú sọ́sọ́sọ́sọ́ wípé ah. wọ̀dà ọ̀dà wọ́n rẹwà tó báyìí ọ̀nà pàkì so mo fẹ́ béèrè mọ́ pàtàkì pé ẹ̀ ń ṣiṣẹ́ mi ẹ̀ ń ṣiṣẹ́ orin bóòdù ẹ̀ tún wá mú ilé mọ́ wọn ló jẹ́ ń béèrè pé ṣé màdámù kan ti wà níbì kan. tẹ́ ẹ fi lè kó papọ̀. Mhm. Ah, kádúpẹ́ lọ́wọ́ ọlọ́run mi ò tí mi ò tí ì máa Mm. Eh, bọ̀ àwọn ti wà ní apá ibì kan náà. Ah, ah! Ah. mo fẹ́ kàn sọ pé kọ́mọ́dé kan yàrá lé àṣeyí sọ̀rọ̀ wọ́n alẹ́ wọn ní kẹ́ gbójú wọ́n ní ká kárí kọ́kọ́ mọ́ ìsítẹ́kẹ̀. ọ̀dà ṣe rí kò sí ìrírí tó hmm. kéré ìrírí tẹ níbi ọdún márùn tẹ ti bẹ̀rẹ̀ yìí kì í ṣe kéré mi nígbà tí ẹ wá sọ wípé ẹni iṣẹ́ mi tí ẹ̀ ń ṣe bó hmm. ló ṣe rọ̀yìn lọ́rùn ẹ ti sọ náà tẹ́lẹ̀ pé ọlọ́run ni mo fi gbogbo nǹkan rọ̀yìn lọ lọ́rùn àmọ́ èèyàn ẹlẹ́ran ara wa ní gbogbo wa bó ló ṣe rọ̀yìn lọ́rùn iṣẹ́ wo gan lẹ̀ tiẹ̀ sí náà. ẹ kò ń ṣe bó rọrùn náà bẹ́ẹ̀. ẹ iṣẹ́ wo lẹ̀ ń ṣe iṣẹ́ mi wo lẹ̀ ń ṣe. mo ń bá àwọn ilé ilé ìfowópamọ́ tó ń yáyàn lówó like microfinance bank. Hmm, tó mọ yáyàn lówó ẹ bá wọn ṣiṣẹ́ ẹ ẹ ọ̀dà kí wọ́n á gbàbẹ̀ wọlé sí yín là ibi ọjọ́ tí ẹ lọ sí ibiṣẹ́ tí wọ́n sì tún fẹ́ pè yín sí òde orin bó lẹ ṣe ṣe gbogbo ẹ̀ papọ̀ tí kò sì dí kan ah, lọ. kò rọrùn ah. mm. ah, ó ní ó ní bí a ṣe ń ṣe mm. kò rọrùn tá a bá ti ní òde iṣẹ́ bẹ́ẹ̀ àti wá bá ṣe máa kọ lẹ́tà ẹ̀bẹ̀ pé mi ò ní wá síbi iṣẹ́ ní ọjọ́ báyọ̀ mm. ẹjọ́ hmm. o ìgbà míì wọ́n lè má fẹ́ fún wa láyè bọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ wà fún wa láyè. ẹ jẹ́ kí mo wá bẹ́ẹ̀ gbogbo gbà nkẹ́ mi tó wà mú báyìí sẹ́wọ̀n pa wo obìnrin àti <laughs> ṣe káyé kámọ́jọ obìnrin gan àwa gan fúnra wọn obìnrin gan fúnra wa gan àwa gan àwa gan ní ti a nígbà tí wọ́n sọ pé ẹ ti ṣí pé Olódùmarè ló ń bá yín yanjú ọ̀rọ̀ ṣẹ́ méjèèjì papọ̀ báwo wá ni màdàmú ṣe ń rí ẹ pé àwọn obìnrin lè àwọn obìnrin kan wà bí èèyàn bíi tèmi báyìí àga ṣèyí ṣèyí tẹ̀lé mọ́ ṣe kínní ìjú àtẹ̀sán pé ah ẹ wò mí náà ẹ àárọ̀ ọlẹ̀ lọ̀bì sí ẹ microfinance ọ̀sán ẹ sọ pé ẹ ti ń gbádùn ọjọ́ wo gan lẹ fún wáráyé tiwọn. mo sọ fún yín lẹ́ẹ̀mọ́ mo ní mi ò tí ì mari hmm. ah, èmi nìkan mo ṣì dá wà bọ̀ ẹ ah. tí afẹ́fẹ́ náà ó mọ irú iṣẹ́ tá à ń ṣe ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀yin obìnrin náà tí àbárí nǹkan mú wálé bẹ́ẹ̀ ni o yàtọ̀ sí pé kéèyàn rí nǹkan mú wálé ah, kẹ̀kẹ́ yìí rere kẹ̀kẹ́ ọmọ àwọn aráalé mọ̀ tẹ́lẹ̀. Ah, ah, ah. àwọn aráalé ọbẹ̀ tó dùn owó ló pa. ọbẹ̀ tó dùn owó ló pa ṣùgbọ́n ìgbà mi wà tí kọ́mọ́dà pé mo sọ pé mi rárá. lẹ́yìn owó owó tún ni. ẹ dákun tèmi sọ ni wípé ṣé àwọn kò sí lóòótọ́ lóòótọ́ lẹ́yìn owó owó ló kan ṣùgbọ́n pé bí ààyè bíi ẹ bó ni mo ní kí n pè ọ kí n gbóhùn ṣàkóso tíyàwó obìnrin bá ti ní pé lóòótọ́ ni pé ó yé wa pé à iṣẹ́ òun ló fà ṣùgbọ́n tó di pé ó tẹ̀ lémọ́lémọ́ sí pé kò wá ṣé kò sí bẹ́ẹ̀ ṣe wọ́n à à aya mi to be mọ hmm. bínú ẹ̀gbọ́n náà bó o láàrin òun sí rí. ti sáyé dẹ̀rọ̀ so hmm. kó tó di pé a fẹ́ a fẹ́ busy ati ma bára wa sọ̀rọ̀ lórí hmm. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé mo ń lọ yìí o má mi oni ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún àwọn sáà so wọ́n dẹ̀ mọ̀ ẹ kú ohùn ní àtẹ̀kan mm. nígbà tí a bá ń sọ nípa iṣẹ́ orin bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀bùn ni ọlọ́run ló fi fún yàn ṣùgbọ́n yóò sì tún ní àwọn ọ̀nà tó jẹ́ wípé wọ́n máa ń gbà wọlé tí a bá ń sọ pé nípa ìmísí ìyún inspiration bó gan ni ẹ̀yin ṣe ń gba ìmísí yín ṣe mọ̀ pé ọkùn ni yín a mm. sì mọ àwọn ọkùn kan tó jẹ́ pé mm. bíi mẹ́rin ni ó yẹ yín tí wọ́n fi tilẹ̀ nígbà tí wọn bá ti tilẹ̀ tán tójú wọn ti dọ̀tí <laughs> mm. ẹ yóò wà fẹ́ wá ó ti yé yín àwọn míì sì ní bíi apá ọ̀dọ̀ àwọn Ṣàngó ni tí wọ́n bá ti tú jáde lẹ́nu díẹ̀ ẹlòmíràn ojú oorun ni bẹ́ẹ̀ni tẹ́lómi bá rìn bó ni mi sì ti. adúpẹ́ ah, lọ́wọ́ Ọlọ́run èmi ah, ojú oorun lèmi ti máa ń gba èmi sí lára hmm. ọkọ and àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ sí mi mo jẹ́ ẹnìkan tó máa ń ronú púpọ̀ Hmm. mo lè jókòó kí n kàn máa ro kí n kàn máa ro pé ah, ọ̀pọ̀ ládẹ jọ bẹ̀rẹ̀ o kí ló fẹ́ hmm. ṣẹlẹ̀ so láti bẹ̀ lọ àwọn mi sì yẹn a máa wá hmm. àwọn mi sì yẹn máa wá and tí wọn bá dẹ̀ fẹ́ lọ fún bóyá a fẹ́ lọ fún program bóyá a fẹ́ lọ sí church a máa bọ́ lọ́n sọ̀rọ̀ báwo ni ká ṣe ṣe lónìí so ọlọ́run á dẹ̀ bá wa sọ̀rọ̀ bá a ṣe máa ṣe but mo tún wá jẹ́ ẹni tó jẹ́ pé tí máa ti gbọ́ tán ti play keyboard. iyùn dùrù ìyẹn eh. gangan gangan. ó ti tán dúró ní wọ́n ṣe mọ́ fún ah, ẹ̀yìn. kálí mi ti ká mo ti mọ̀ báyìí ṣèyí bó ṣe wà àgbà ó ń gbé ó ń. àbá tẹ dùn sí i pé òbá sì bá wọn tẹ tó tán. kò sí ọ̀nà ẹ̀wò kẹ́ẹ̀ tó lọ lórí ètò ní òní àfẹnutẹ dùn fún yín kẹ́ lè bà kọrin fún àwọn aráàlú àmọ́ <laughs> àti ìdè abala. <laughs> ṣé rí nínú ẹ sọ wípé ẹ mọ́ ń bọ́ lọ sọ̀rọ̀ nígbà ẹ bá fẹ́ kọrin ni mo wá ṣe fẹ́ béèrè pé àwọn ẹ ṣáà ní àwọn ọmọ lẹ́yìn iyun àwọn bákọ̀ọ̀bù bóyá àwọn tí bá yín lùlù ni o àwọn tí lu ṣẹ̀kẹ̀rẹ̀ ni o bó ni ẹ ṣe kó àwọn yín jọ ṣe bọ́lọ̀ náà sọ̀rọ̀ ní tẹ́ fi kó wọn jọ àbẹ̀wò wípé hmm, kò sí yọnu ojúlómọ tó yọnu mm. lẹ yan àwọn yín fúnra yín. lóòótọ́ àti lódodo tá a bá ti rí ẹni tó mọ̀ ṣe hmm. pé ẹni yìí dẹ̀ ń ṣe nǹkan báyìí o ẹ ká pè kó wá bá wa ṣe nǹkan báyìí but àwọn nǹkan dìídì wà tó yẹ pé àjọ bẹ̀rẹ̀ láti lẹ̀ hmm. tó yẹ pé ọlọ́run yàn tì mí tàjọ bẹ̀rẹ̀ láti lẹ̀ hmm. hmm. àwọn yẹn bí ẹni tó ń play onígangan fún mi so àtìlẹ̀ láti jọ wà ẹni tó ń play oní keyboard rẹ náà tó ń play keyboard fún mi àjọ bẹ̀rẹ̀ níbì kan náà ni so àwọn yẹn but àwọn kan wà tó yẹ pé a máa ń pè ní ìta. Hmm. ẹ wò ẹ̀yin ará ilé yìí hmm. sọ fún yín àní ẹja náà tẹ̀ la gbé wá lónìí hmm. ẹja lánàá àwọ̀ wá gbé àmọ́ kò ní dákító gbẹlẹ́nu ẹja dókè lọ́nà ká lọ mu ẹ má yí kó ń bẹ à bọ̀. pàdé ẹ̀yin ará lé fáǹfààní èyí tí ẹ ń darapọ̀ mọ́ wa orí ìkànnì wa ìkànnì yín ìyàn ìkànnì Kaftan television òun náà ni ẹ wà níbi tí a ti ń ṣe kíni tá a ti ń ṣe àfojúsùn ayé tẹ́rẹwà orí ètò káàárọ̀ òjìrè òun náà ni ẹ kánlù bẹ́ẹ̀ ni ó yẹ tètè ṣe kíni ẹ fi dílé nǹkan àbí kẹ́ fi nǹkan lédìí kájọ ọmọ jẹ gbádùn ètò bọ̀ bí a ṣe ń sọ bọ́ọ̀kù tó di wípé a lọ sókè lọ nǹkan lọ mú mi ẹ sọ pé àwọn kan pé ẹjọ dàgbà ni àwọn tí ẹ wá jọ dàgbà ṣé àwọn ọmọlé ìjọsìn yín ni àbí àwọn ni wọ́n wá bá yín àbí ó ní pé bóyá ẹ sọ pé tọ ẹ gba fọ́ọ̀mù ni o àti fẹ́ gba àwọn ọmọ ìsọmọgbé o kẹ wá gba fọ́ọ̀mù o bó wọn sì wá. kí ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ káwa náà di ẹni tó ń ta fọ́ọ̀mù àwọn kì í ta fọ́ọ̀mù fún yàn àwọn kan wá bá wa pé òkè o a fẹ́ darapọ̀ mọ́ yín hmm. so tábà dẹ̀ wo ìwàsí wọn wọ́n ṣe ń wùwà kò ń ṣe gbogbo ọmọ náà lèèyàn lè mú jáde hmm. so tábà ti rí wọ́n ṣe ń wùwà tá a dẹ̀ bọ́ sọ̀rọ̀ so eléyìí tó bá máa dúró á dúró eléyìí tí ò bá ní hmm. dúró á máa lọ. jẹ́ kí mo máa pa mọ̀ pé olórin ẹ̀mí wọn ni a mọ̀ sí ṣùgbọ́n káwá gbà pé bí a ní ìsìn ìfẹ́ ṣe òkú àgbà àbí èmi fẹ́ ṣe báyìí ìgbéyàwó tí ṣèyí náà fẹ́ ṣe ìgbéyàwó báyìí tó wá ní à ṣé ẹ ń ṣerú àwọn sẹ́yìn àbí bíi pé òun rí pé ní ilé ìjọsìn nìkan ni ẹ ń ṣiṣẹ́ lé lórí. à ń ṣe inú iṣẹ́ yẹn gangan la dàgbà sí hmm. ti ìta ojú agbo ká ṣe wedding ká báyọ̀ kọrin ibẹ̀ hmm. gangan ni ládàbà sí à ń ṣe yẹn oh, gangan. bóyá ìgbé bóyá béèrè tó yẹ ká béèrè gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé tọ̀ ẹ sọ pé ó ti tó ọdún mẹ́fà báyìí tẹ̀tì bẹ̀rẹ̀ abú márùn tẹ̀tì bẹ̀rẹ̀ mm. kára pé ìgbà wo ni ẹ bẹ̀rẹ̀ orin ẹ̀mí kó mọ̀ nígbà mo ti mo ti sọ́pọ̀ wọ́n kọ́ pọ̀ náà ni àti eh, tẹ̀mí orin ẹ̀mí náà orin ẹ̀mí náà là ń kọ ni wọ́n fi ń kọ́ ní ibi ìgbéyàwó oh, irú ẹni tí mo kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ tí mo tẹ̀lé mm. orin ẹ̀mí náà ń kọ mm. tó bá bá wọn gan pé ẹ bá wa kọ ilé ẹ bá a ní tẹ̀ bá ti lè jó sílé tí mo ń kọ yìí eh, so orin ẹ̀mí yẹn òun la fi bẹ̀rẹ̀ náà lùjọ. bẹ́ẹ̀ kò síbi téèyàn ti lè yan Ọlọ́run lógo yẹn lè mọ̀ sí ìyàwó náà ó yan Ọlọ́run kẹ́mi sọ̀kalẹ̀ níbi bẹ́ẹ̀. ẹ̀ mo wá bèrè báyìí ǹjẹ́ ọjọ́ kan ti wà tó yẹ pé ẹ wá ṣiṣẹ́ yìí ẹ pé kò sọjọ́ tí ò ní kí ẹ kẹ́ wá pé ah bá mi sì sọ ọ́ tó tọ́ orin orin yóò sọ̀nà rẹ̀ kì í sọ sọ̀nà mi hmm. pé mi mo ṣe ah mo ṣe mistake hmm. báyẹn bá ṣàwọn ilé ìbò pé ọ̀rọ̀ rẹ̀ kí n ti mọ̀ bá ti hmm. gbọ́rọ̀ sí bá mi ìgbẹ́jọ́ ọjọ́ ọ̀rọ̀ ti bá ó ti wá. ọjọ́ náà wà hmm, hmm. ọjọ́ náà wà ọjọ́ tí wọ́n pè wá sí òde eré báyìí ni àwọn yẹn ń ṣe ìgbéyàwó ẹnjìníà tí a bá sọ̀rọ̀ kókó wa so òun ṣàṣe bó ṣe wù láti gé ọ̀rọ̀ náà kúrò tó jẹ́ pé ẹni tó pè mí gan mi ò lè yọjú sí wọn ó ní bí mo ṣe ń ṣe ọlọ́run ló fún wa lórí ọ̀fẹ́ tá a fi rórin ìṣẹ́jú mẹ́rin kọ. ìṣẹ́jú mẹ́rin. ìṣẹ́ bẹ́ẹ̀ ni. Ah, ah. ṣẹ́jú mẹ́rin níbi tó níbi tí ọjọ́ náà burú dé ọjọ́ náà mo omi bọ́ lójú mi hmm. omi bọ́ lójú mi. Hmm. tó jẹ́ pé ẹ ti fẹ́ ní àyípadà ọkàn pé sẹ́yìn ah. ó sì mọ ọkọ nìyí. omi bọ́ lójú mi lọ́jọ́ náà lọ hmm. <laughs> ó jẹ́ ọjọ́ tí mi ò lè gbàgbé láyé lọ́jọ́ ìgbéyàwó ló tún wá jẹ́. káwá tún yí ìbéèrè ká yí padà hmm. ṣe mọ̀ wípé kò sí ni bí sánmọ̀ tiẹ̀ wulẹ̀ kó dúdú funfun kó wà ń bẹ̀ ní sá ìjó tiẹ̀ wá sí ní ọjọ́ kan tó jẹ́ pé wá wò yí pé áá ṣé dádì ò rí nǹkan tí mo rí ni <laughs> ah, ah. ìkọrin ní lọ yìí ẹ ah, ìjọ eh, pé inú yín dùn wípé alórin yìí báyìí. <laughs> <laughs> irú ìyẹn rẹ dẹkẹ ìyẹn sọ fún mi ẹ tún pé bá mi ẹ gbọ́n tí mo ṣe kọ́tọ́sì sọ́jọ́ ọjọ́ náà ọjọ́ náà wà ọjọ́ náà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọjọ́ náà pọ̀ ju ọjọ́ tínú mi ò dùn. àdúpẹ́ mm, àdúpẹ́ àdúpẹ́ irú ọjọ́ gbogbo ẹ̀ náà ń lọ ní mẹ̀lọmẹ̀lọ ẹ mọ̀ tí tẹ bá ń gbọ́ àwọn orin tí báwo lè put tí um, táwọn instrumentalist yìí tán tight gan everything tó wà òkè hmm, tó pẹ́ yìí tẹ́ gan inú yín gan ń dùn ẹ̀ ń ara yín pé ah this is music. Hmm. tọ́ndẹ̀ hmm. tún tọ́ndẹ̀ tún múlẹ̀ náà. Mm. múlẹ̀ ah, ah. èwo ni torí nǹkan tí wọ́n máa múlẹ̀ mọ́ pọ̀ o. àtọ́dẹ̀ ah, tún ná wa ló. ẹ ẹ ká ẹ mọ ká mọ yàn. torí ṣe ṣèyí bó ṣe wà tẹ́ ẹ bá sọ dáadáa. torí ẹlòmíì ò ní à. ṣèyí ò mọ. ìmú fọ̀tí fún ọ. ìmúlẹ̀ mm, fún ìmú gbẹ̀lẹ̀ fún ọ eh, eh, bí o. ẹrú gbẹ̀ngà tẹ̀ mọ́ sọ yún dáadáa kó wọn ó mú gbẹ̀lẹ̀ eh, àmọ́ nǹkan owó lẹ ní wọn ọjọ́ òsì mọ̀ pọ̀ sí ni lágbàdo. ẹ jẹ́ kémi tún wá bẹ́ẹ̀ ẹ wẹ́n kébi bọ́n ṣe ń gbé wá fún mi gbòà ni mò ń jù fún yín gbàs gbòs ẹni díkan béèrè báyìí pé a mọ̀ pé a ti ń kọrin pé bẹ́ẹ̀ ṣe ń lọ ojú agbo ẹ̀ ń lọ ilé ìjọsìn ìbéèrè mi kú sọ́nà méjì ṣùgbọ́n jẹ́ kí ọkọ mi báyìí pé ǹjẹ́ tó bá pè yín ní ilé ìjọsìn sàmọ ẹ̀mọ̀ báwọn ẹ̀yàn wọ́n sàbílì lé wọn pé tọ̀ nílé ìjọsìn o báyìí pọ́n wọn àlejò one point five million àlọ́ ibìkan tàbí káwọn pé ah pé ilé ìjọsìn ni o èyí tẹ̀ bá àbí ilé ìjọsìn ni o ẹja lọ sí fọlọ báwo lẹ ṣe ń ṣe ilé ìjọsìn. ẹ ń tọrọ ilé ìjọsìn ẹ mi ò kí ń mi ò kí ń bèèlì hmm. mi ò kí ń bèèrè wọ àmọ́ tí n bá lọ tẹ́ ẹ bá fún mi dédé olúwa ṣeun bí wọn sì fún yín náà ọdọ tí wọn bá wá fún yín mo mọ pé kí n sẹyìn nìkan lẹlọ lé o tẹsí ẹ ká àwọn ọmọ dání tẹsí tẹsí bẹ́ẹ̀ tẹsí tẹsí bẹ́ẹ̀ sọ sí pé ẹ mọ ń gba ẹ mọ ń gba instrument. bẹ́ẹ̀ni. bó lẹ ṣe yanjú ẹ. ẹ ti ilé ti ilé ìjọsìn àwa kọ́ la gba instrument fún wọn bẹ́ẹ̀. ilé ìjọsìn ó ní àwọn irinṣẹ́ wọn. àwọn ti ní òun kàn pé wá ni mm. ilé ìjọsìn mi wà òun kàn sọ pé ẹ̀yin nìkan ni kẹ́ ẹ wá. Mm. kẹ́ ẹ mọ̀ mọ̀ mọ̀ náà. kẹ́ ẹ mọ̀ àwọn míì dẹ̀ wà ẹ̀ka àwọn ẹgbẹ́ yín wà sẹ́ni hmm. tó sì fẹ́ ká ká gbẹ́ ẹgbẹ́ náà wà kó hmm. mọ ọmọ ètò láti ṣe. ọ̀dà náà ẹ kúkú mọ rí àwọn èdè orí yìí lọ lágbára ọlọ́run kò ní dínkù yóò wà tiẹ̀ ti tó ibi mélòó gan tí ẹ tiẹ̀ ti kọrin dé orílẹ̀-èdè mélòó àbí ìlú mélòó gan tí tẹ̀ ti kọrin yìí dé. kọ́lọ́n kó kọ́lọ́n kó ṣàánú wa kó gbé wa fò lókè àmín àmín ní báyìí àwa ti mo fẹ́ lè ní gbogbo mi ò mọ mọ ayé sàn yorùbá south west àti torad ní apá àríwá tiwa yìí láti torad àbí apá gúúsù òde mm. àti torad. Ah, àṣẹ ìsọmọkọ ẹ ti dé ìbàdàn ẹ ti dé ọ̀ṣun ẹ ti bẹ̀rẹ̀ ah, ah. ondo nǹkan. ondo àti kọrin londo àti kọrin lákùrẹ́ èkó àti kọrin lẹ́kọ̀ọ́. Ah, ẹ̀gbọ́n tí mo fẹ́ mọ́ sọ pé àpé <laughs> ah, láìpẹ́ láì jìnnà pé bí àwọn fẹ́ gbé yín lògbó mọ́ sọ o. àti àkọrin lógun wọn sọ àti kọrin lọ́yọ̀ọ́. ẹ̀yẹ́ wálé ẹ ti kọrin lógun ah, ọsọ <laughs> ẹ mọ wọrí ẹ ti kọrin lógun ọsọ nígbè gbọmọsọ gbọmọdúdú lágbàrọ náà ẹ kọrin lógun ọsọ ẹ ti wà certified àbí pé tí wọn ẹ ti kọrin lógun ọsọ lọ́dọ̀ àwọn ti kọrin ẹ jẹ́ bẹ́ẹ̀ ti sọ pé ẹ ti kọrin débẹ̀ ẹ ti kọrin débẹ̀ ǹjẹ́ ẹ ti ṣe àwo orin kankan. mi ò tí ì ṣàwọrin àmọ́ mo ti ń a ti ń prepare ẹ mm. nínú ọdún tá a wà yìí ó máa jáde. nínú ọdún tá a wà yìí. inú ọdún yìí náà yóò ah. jáde kí ni àkọlé àwo ẹyọ kan ṣì wà tí a ti fi sí tá ti fi síta mm. tá a pè ní single so ìfẹ́ aláìlẹ́gbẹ́ ni. Mm. ìfẹ́ aláìlẹ́gbẹ́ sẹ́rí hmm, ẹ̀yin aráalé ẹ fẹ́ gbọ́ ìfẹ́ aláìlẹ́gbẹ́ ẹ gbọ́ kí gan ni ó bí ìfẹ́ aláìlẹ́gbẹ́. ẹ ṣe mò ń sùn lọ́jọ́ kan ni mo kàn jí bí mo ṣe sọ fún yín náà mo kàn jí mo jókòó mo rò everything mo rò mi ò ríro ọjọ́ hmm. náà lọ́hùn inú mi ò dùn dáadáa hmm. àmọ́ ìgbà tó wá yá tí àwọn tẹ̀mí bá mi sọ̀rọ̀ sọ mo á wò pé ah inú ẹ̀ ò dùn <laughs> àwọn tẹjọ wà àwọn kan ti lọ àwọn kan ò nírú àǹfààní tó tiẹ̀ ní hmm. mo kàn hmm. mú ìwé mi tí mo máa ń kọrin sílẹ̀ sí so ó kàn ń wá ǹdà ó pé òkè fine eléyìí náà ààrẹ ni hmm. mo kàn jókòó lọ́jọ́ kan náà mo kàn wọ́n pé ah orin tí mo dẹ̀ kọ́ lẹ́yìn náà ó yẹ kó lè kó lè jáde o bí mo ṣe mo ṣe lọ ṣe nìyẹn so mo wá mú mo mo feature ẹnìkan nínú orin yẹn náà. ẹ ẹ tó pe ẹnìkan mọ̀ tẹ́jọ kọ́ táwa lẹ́nu tó yẹ. ọ̀n pe ẹni náà ní bísí afẹ́fẹ́ ọ̀dà ní sẹ́rí níbi ìfẹ́ aláìlẹ́gbẹ́ à ń padà bọ̀ ńbẹ torí àwọn ará ilé ò fẹ́ gbọ́ nípa rẹ̀ àmọ́ tí a bá ń sọ wípé ẹni tẹ̀yàn wo àwòkọ́ṣe rẹ̀ mm, ìyẹn role model tó jẹ́ pé nífẹ̀ẹ́ sí ẹni gangan ìjẹ́ ẹ̀tì ẹ̀ nílùú ẹni bẹ́ẹ̀. ẹ mo ní àwọn méjì mm. kí ló dé fà tí mo ṣe ní àwọn méjì yẹn ni pé ẹnìkan wà à ń bí òde kábàyàn ṣòkú kábàyàn bó ṣe máa ń kọ wọn mm. mo fẹ́ so ẹnìkan náà dẹ̀ wà tẹ́ pé tó bá àwọn inú church nìkan like làwọn làwọn máa ń ṣe tó ń dẹ̀ mm. gùdù gan ẹni àkọ́kọ́ yẹn wọ́n ń pè ní Yinka James Adonai so ẹni ẹ̀kejì yẹn Dunsin Oyekan. Mm. Mm, ó dáná tẹ bá wá ṣe tí a wá nítọ Skifu, o kẹ ní àǹfààní wà. Okay mo fẹ́ pọ̀ wọ́n lẹ́kẹ́. irọ́ wọn nígbà yẹn ṣé mo fẹ́ pori wọn tí mo pè wọ́n lẹ́nu. ṣèbírò bóyá pé ah, ṣe ìbò ṣe mọ́ ṣe. ẹ̀kan náà ni wọ́n wà níwájú mi wọ́n ń gbọ́. wọ́n lẹ́ẹ̀kan náà. tí mo wá ní àskífù ah, o àǹfààní wà fún kẹ́ bá ẹnìkan kẹ́ kọrin pọ̀ kẹ́ ẹ jọ ah! ta ni ó jẹ́. ẹ̀kẹ́ tó dáhùn béèrè ẹ̀ kò ṣe èyí ti gbá yín. ẹ lò dáadáa o ẹ mọ̀ fojú di mí o. ẹ mọ̀ fojú di sí i torí ṣe ìfọ́sẹ̀wà ó ń gbé. ìbéèrè lálẹ́ béèrè yìí o. bẹ́ẹ̀ <laughs> ó sì ó sì wù mí hmm. kí n bá dùn sí ìrìn kan. Ah!

tó bá jẹ́ pé kí ni. ship orí omi. ẹ kò sí nǹkan kò sí eléyìí tó. orí òkè nìkan lẹsàn wọn wà bí akẹ mú tomi náà. ọ̀dà náà wọ́n lágbàáyé já. àmì àmì àpẹlú rélùwé náà. tó bá jẹ́ pomi ni wọ́n fẹ́ lò tí wọ́n fi làgbáyé já wọ́n lò. tó bá jẹ́ pé ọkọ̀ ojú irin náà ni ẹ lò ẹ fi làgbáyé já. mọ́tò lágbára eléyìí tí yóò bá tiẹ̀. ọ̀kadà nǹkan. Ah, ah, àti kẹ̀kẹ́ ìwọ́n kò bá kàn ṣe gbogbo ẹ̀. <laughs> ọ̀rọ̀ náà ẹ jẹ́ wá padà síbi ìfẹ́ aláìlẹ́gbẹ́ torí ọkàn mi ò tiẹ̀ kú òun bẹ́ẹ̀ mo sì hmm. mọ̀ pé ọkàn àwọn aráalé náà wà níbi ibẹ̀ ṣé ẹ tiẹ̀ lè ṣe kí ni ẹ bá fìfẹ́ aláìlẹ́gbẹ́ yẹn torí ṣe. ẹ sì sọ pé dùrù ni mo ń fún yín ní ibi <laughs> tí báyìí. fúya ah wọ́n wọ̀rí wọ́n wọ̀rí wọ́n ẹ kọ́ ẹ jẹ́ mọ̀jẹ̀ kí sèyí ẹ kàn kọ́ ẹ bá wa kọ́. ẹ rí mi tán síbẹ̀ ò kọ̀ mí o ẹ rí mi tán síbẹ̀ fẹ́ mi o ọlọ́run ẹ ṣeun fún ìfẹ́ aláìlẹ́gbẹ́ ọlọ́run ẹ ṣeun fún ìfẹ́ aláìlẹ́gbẹ́ gbogbo ọjọ́ ayé mi bàbá ni mo máa fi yìn ọ́ ẹ ṣé olóore fún àánú tí mo rí gbà o ìjì ayé ẹ̀jẹ̀ ó gbé mi lọ mò ń jọlá olúwa lójoojúmọ́ ọlọ́run ẹ ṣé fún ìfẹ́ tẹ́ fi fẹ́ mi ẹ ṣé olóore ẹ kú ìtọ́jú mi lójoojúmọ́ lórí ètò tá a wà ní mo mọ nǹkan tó yẹ kí n ṣe. bẹ́ẹ̀ni wọn lè gbà lẹ́yìn ètò. kí ló dé tó mú mọ bí ẹlẹ́dẹ̀ẹ́ pẹ̀lú. mo bá é ẹni mi pé kí n mọ bá ẹ sọ. ẹ kúṣẹ́ ohun yẹn lásán. ìfọlá ìlẹ́gbẹ́ ni lóòótọ́ téèyàn bá ronú jinlẹ̀ mm, mm. èyí ò rí wípé èèyàn sì dájà wọn kan lọ kò sírúpò onímọ̀ sọ kò sípò téèyàn lè wà láyé yìí àárín lèèyàn wà. bẹ́ẹ̀ni àwọn kan ju ọ̀lọ̀ ìwọ náà sì ju àwọn kan lọ fún díẹ̀ yìí ọ̀rọ̀ èèyàn ó tọpẹ́ òjò pẹ̀lú ohun yìí dùn ohun yìí ò sì ní kan láṣẹ èdùmarè bí ṣe ń dùn yìí yóò tún máa dún lágbára ọlọ́run ṣẹ́wárí ibi tí wọ́n ti gbóhùn yín wọ́n gbóhùn yín bẹ̀rù ẹ lágbàáyé já ohun yìí ò ní há lágbára ọlọ́run ẹ̀ ní sórin kọ ẹ̀yin ará lé ẹ wo à ń dúpẹ́ ara ẹni àmọ́ àkókò tí kò wá ń papá mọ́ra wọn lè kọrin ju eléyìí tí wọ́n ti kọ lọ <laughs> ó kúkú wù ní ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òòfà òfun ò jẹ́ wọ́n ti ṣe kí ni wọ́n ti sọ pé ká ṣe ní kánmọ́kóbo ní ilé agbára àwa ní rí jù báyìí lọ ní ọ̀sẹ̀ yìí lórí ètò yín ètò wa Káàárọ̀ Oòjíire títí di ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ̀yin ará lé tàtúmọ̀ pàdé bolúwa bá fẹ́ olúwaṣẹ́yìí fún mi ọmọ ògbó tó yẹ lèmi jẹ́ aláfíà tayọ̀ tí mo fẹ́ fi yín sí òun ni kí n bá yín láṣẹ Èdùmàrè. ǹjẹ́ a dúpẹ́ pé ẹ bá wa béèrè tó pé a tún bá wa pààrọ̀ lágbára Olódùmarè jíjẹ fún òwúwa òní fọ ìṣẹ́fín gbọ́ àpò níṣe kí ni kò ní í di ẹ báyìí ẹ̀yin báyìí láwọn àbáwa náà láwọn ẹ̀ ẹ̀ jẹ́ ká ṣe k kíni ká lọ jẹ̀lẹ̀ kí ká lọ sẹ̀lẹ̀ kẹjọ fún òpin ọ̀sẹ̀ tí a ṣe kíni tí àwọn lágbára Olódùmarè Olódùmarè yóò mọ sọ wa ẹ jẹ́ ká dìbò wa ká ṣe kíni ká ṣe jẹ́jẹ́ èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín adúmáradún òrèké lẹ́wà ọmọ tó yàtọ̀ láwùjọ obìnrin ọmọ yín tó ṣàtàṣàtà ọmọ yín tó pẹpẹ tó wọn bó ṣe lọ nígboro wọ̀sọ́pìn tó ṣe kíni tó wà lórí whatsapp Mercy Ọmọláì lórúkọ tèmi kò jí padà. ẹ̀yin ará ilé àti Mercy pẹ̀lú èmi àtàlejò wa ni à ń dágbére fún yín wípé ó dàbọ̀. Thank you. ìrí àìná àtẹ̀gbọ́n rẹ̀. bóyá ó pẹ́ tó sùn lánàá torí wọ́n ṣe é lọ́wọ́ àti mọ́ olóko amọ́kọ́ bọ́ọ̀lì ẹ̀ bá là olódò agbákèrèǹdòròdò lọ pọn mi káàárọ̀ oòjíire bí nìyẹn Yorùbá ń kíra wọn káàárọ̀ oòjíire lórí ìkànnì Kaftan TV Yorùbá àgbà ló tó rò ó lọ ọba ló tó yẹn irin fọn káàárọ̀ oòjíire àjíbùmọ̀ omi ọgbọ́n fún gbogbo tèwe tàgbà ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ wa lábala lábala laṣọ àlùbọ́sà abala àkọ́kọ́ labala ìròyìn ní yàjó yàjó tí abala ọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀ jẹ́ abala ẹlẹ́ẹ̀kejì agbo amúlùúdùn labala kẹta ìmọ̀ràn ìlera labala kẹrin abala bó ṣe ń lọ labala tí lámì ìtọ́ ìlú yóò ti wà níkàlẹ̀ láti máa yànnàná gbogbo bó ṣe ń lọ lórí ètò agbo àwọn òṣèré ńkọ́ ó kù báyìí nìbọn ro káàárọ̀ oòjíire bẹ̀rẹ̀ láti aago méje sí aago mẹ́sàn-án òwúrọ̀ wákàtí méjì gbáko láti ọjọ́ ajé monday tó fi di ọjọ́ ẹtì friday káàárọ̀ oòjíire àkànṣe ètò fún gbogbo ará ìlú káàárọ̀ oòjíire àkànṣe ètò fún gbogbo ènìyàn.